اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك بالقرآن العظيم وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله ما ما أحوجنا في زماننا الراهن إلى العلم الصحيح إلى التعلم إلى طلب العلم الشرعي وذلك بأننا نشهد ونشاهد اليوم الذين يسبقون إليهم العلم ويطعنون فيما ثبت في شريعتنا الغراء يطعنون بالصحابة رضوان الله عليهم ويشككون فيما علم في الدين بالضرورة وقد أخبر الله سبحانه وتعالى أن الإنسانية أو الإنسان في خسر كما قال الله سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر عباد الله اعلموا أننا نعيش في آخر الزمان وقد ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال لا تقوم الساعة حتى يقبض العلم وما وما نعايشه اليوم وما نرى اليوم إن دل على شيء فإنما يدل على قرب الساعة وإنما يدل على قبض العلم وقد أخبر النبي صلى الله عليه وسلم عن كيفية قبض العلم في حديثه الصحيح حيث قال النبي صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فضئلوا فأبدوا فضلوا وأضلوا وقد ثبت عن النبي صلى الله عليه وسلم كيفية آه، كيفية قصد العلم وذلك ما نرى اليوم الناس اتخذوا رؤوسا جهالا وهؤلاء الجهلاء يفتون في دين الله سبحانه وتعالى بغير علم فضلوا وأضلوا ولذلك ليس لنا إلا أن نرجع إلى طلب العلم العلم الشرعي لا بد لنا يعني صغيرنا وكبيرنا لا بد لنا أن نرجع إلى طلب العلم الشرعي وبذلك ننجو من الخسران وبذلك ننجو من الفتن لأن الناس يعني معظم الناس عوام لا يعرفون شيئا إنما يتبعون ما سمعوا من الذين يعتبرونهم علماء وإذا كان الجهال هم العلماء وبماذا يتبعون وماذا يفعلون في أمور دينهم ولذلك تجد الناس يذهبون عندما يزعل الجاهل بالصحابة رضوان الله عليهم والجهلاء والعوام يؤيدونه على هذا الضلال ويضحكون ويتهمون ويزعلون بصحابة آه، نبينا صلى الله عليه وسلم ويقولون أبو هريرة فعل كذا وكذا وهم جهلاء وهم عوام لا يعرفون شيئا إنما يتبعون ما يقول ما يقوله هذا الجاهل ولذلك ينبغي لنا نوصي أنفسنا أن نطلب العلم والله سبحانه وتعالى قد عثنا على العلماء قال الله سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء وقال الله سبحانه وتعالى هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين إذا طلبنا العلم الشرعي علم كتاب الله سبحانه وتعالى علم سنة نبيه صلى الله عليه وسلم علم ما فهم الصحابة رضوان الله عليهم من الكتاب والسنة بذلك ننجو ونحصر, ونحصر أنفسنا من هذه الفتن وذلك لأن الناس في مجتمعنا الراهن يتبعون هؤلاء الجهلاء وكيف ننجو من هذه الفتنة لا ينجي أحدا من هذه الفتنة إلا ماذا إلا العلم إذا تصلحنا بالعلم الصحيح تصلحنا بالكتاب وتصلحنا بسنة النبي صلى الله عليه وسلم وبذلك نعرف الحق من الباطل ونعرف الهدى من الضلال وإذا أتانا آت ويصم الصحابة رضوان الله عليهم نعرف أن هذا على الضلال ليس على هدى وذلك لأن النبي صلى الله عليه وسلم قد حذرنا من سب أصحابه صلى الله عليه وسلم وقال لا تسبوا أصحابي والذي والذي بيدي والذي بنفسي والذي نفسي بيده لو أنفق أحدكم مثل أود ذهبا ما بلغ مد عليهم ولا نصيفا والآباء في مجتمعنا وخاصة في مدينتنا إلالي لا نعرفهم بهذه الأمور الشنيعة لا نعرفهم بسبب الصحابة رضوان الله عليهم حتى نجدهم يعني يسمون أبناءهم بأبي بكر وعمر وعثمان ومن أسماء أصحاب النبي صلى الله عليه وسلم أما هؤلاء القوم الشيعة الروافد وهم يدخلون إلينا من حيث لا نشعرون ودخلوا في بلادنا الآن والآن نجد من يصف الصحابة رضوان الله عليهم ولا يتكلم أحد من العلماء وهذا وهذه يعني فتنة كبرى نسأل الله سبحانه وتعالى العافية والسلامة أذكركم الله سبحانه وتعالى أتركات كما النبي صلى الله عليه وسلم عليكم في الله سبحانه وتعالى وما ضاوى تابع النبي kó máa bá gbogbo àwọn tó bá wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam tí tó fi dijọ́ àgbéjà lókè yá ma ẹ̀yọ́ ti Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá ti máa sọ fúnra wa ní gbogbo ògbà ní pé gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá ti ń ṣe al-Qur'an òun náà ni aṣíwájú gbogbo ọ̀rọ̀ òun náà làá máa ti síwájú ẹ̀ kò sí orí kankan bẹ́ẹ̀ anù ní bídíà bídíà máa gbéyàn lọ sínú anù ní anù àti máa gbéyàn lọ sínú náà tó bá jẹ́ ọ̀bídà kìyàmà ẹ̀rù ni Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ní pàápàá bó ti lẹ́ká bẹ̀rù rẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run bá àríkíọlá bọ́lọ́run bá àríkíọlá ti pa wá láti ká bẹ̀rù rẹ̀ kálọ̀ lè máa pé ìbẹ̀rù ọlọ́run bá àríkíọlá yìí túláàsì ní

kò sí tó fà tó tayọ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tààjọ́ ń bẹ nínú ìlú nínú àwọn ìyá wa ní nínú àwọn bàbá wa nínú àwọn ẹ̀gbọ́n nínú àwọn àbúrò ọ̀pọ̀lọpọ̀ èèyàn sí ọlọ́wọ́n bá pẹ̀lú nǹkan a bá ti gbọ́ lẹ́nu àwọn èèyàn tí wọ́n bá ṣe ni pẹ̀lú nǹkan tá a bá ti rí táwọn àfáà ṣe òun náà làwọn náà ń wọn kọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ òdí ẹ̀gbìyànjú láti pé káwọn alaihi wasallam wí látara bẹ́ẹ̀ eríṣiríṣi àjẹ́wò ni wọ́n wọlé látara bẹ́ẹ̀ eríṣìíríṣìí aburú ìwà wọlé sáwùjọ wa lọ́nà táà ti fúra ma lọ́nà táà ti mọ̀ ipé inú ewu lálá òun náà là ń kó sí nínú àwùjọ táwà ọlọ́ọ̀bá alékẹ́lá ti sọ fún wa nínú alukur'an ọlọ́ọ̀bá alékẹ́lá ni wal asr ó ní mo búra pẹ̀lú ìgbà innal insana lafi khusr ó ní gbogbo ọmọ ènìyàn bẹ́ẹ̀nú òkò gbogbo ọmọ ènìyàn bẹ́ẹ̀nú àdánù inú ọ̀pọ̀ yìí nínú àdánù yìí kò sí àfi ká wá ìmọ̀ nípa ìnígbàgbọ́ àfi ká wá ìmọ̀ nípa bá ti mọ̀ sí ọlọ́run bá àlejò ọlá eléyìí òun náà ní òdíjẹ́ kí wọ́n máa gbé eríṣìíríṣì lẹ́wà lọ́wọ́ tí wọ́n máa pè ní mọ̀fún wa táwọn ló sì máa tẹ̀lé eléyìí òun náà ní òdíjẹ́ kí <clears throat> èèyàn máa bá àríkì á máa wá jẹ́ látara gbé kíni látara bí agbéyàn síwájú igbá eléyìí òun náà lẹ́ni wa níbi mímá láwùjọ tá a wà lónìí ní gbogbo ayé eríṣìíríṣì ní ṣẹlẹ̀ kí wọ́n kọ aburú iná àríkọ́ kálùkù náà jákẹ́ wọn ò kọ ogoro àwọn aburú báyìí tí ó lé ìbá wá ń ṣẹlẹ̀ kò sí nǹkan kan tó kù tó tàbí kó ní kálùkù ó mójú tó rà rẹ̀ ọlọ́ọ̀bá àríkọ́lá ní àríkùn máa fún takun láàyẹ̀ lórúkún mọ̀ndọ́lá ìlà ìtàdá ìtòrí kó ń kálùkù ó mójú ẹ̀kọ́ tó yẹ kóró ẹ̀kọ́ kí ọlọ́wọ́ bá àríkẹ́ ọláwí ẹ̀kọ́ kí lànàbí sallallahu alaihi wasallam sọ ẹ̀kọ́ kí làwọn sàábí ànàbí kí ni wọ́n gbọ́yé láti inú ni ó là wá kò nínú fìtínà ìdàkó sínú káàkọ́ ọmọ wa lẹ́kọ̀ọ́ ipé ta bá fẹ́ gbọ́ Al-Qur'ani a máa gbọ́ yípa nàbí sallallahu alaihi wasallam ti tún fún wa ní káàkọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ipé ta bá fẹ́ gbọ́ Al-Qur'ani ta bá fẹ́ gbọ́ súnà nàbí sallallahu alaihi wasallam yé àìjẹ́ sí àgbọ́yé tiwa kó tayọ àgbọ́yé àwọn sàábì ànẹ́bì àwọn tọ́rọ sojú wọn àwọn títẹ̀lẹ̀ sojú wọn agbọ́dọ̀ jẹ́ kí àgbọ́yé wa kó ṣe déédéé pẹ̀lú àgbọ́yé tiwọn ni gbogbo eléyìí tá fi yé àwọn ọmọ wa tá fi yé àwọn èèyàn láwùjọ tá eríṣiríṣi àdáwò tàǹkà láwùjọ wa òun náà láti máa bá lọ ibi táwọn yóò ti máa bú àwọn tàbí ànẹ́bì wọ́n máa fi ẹnu àbùkù ka àwọn tàbí ànẹ́bì àwọn èèyàn sì wá ń jòkó ó sì máa rẹ́rìn wọ́n máa fi ẹnu ka àwọn tàbí ànẹ́bì aṣọ ara àwọn èèyàn sì ní máa bù bá sọ wọ́n máa fi àbùkù ka àwọn tàbí ànẹ́bì tàbá tún wá rí ẹni tó dìde láti kí ah, ẹmọ́fàbù àwọn sàábí ànábì máa èébú àwọn sàábí ànábì ò tọ́lẹ́nu wà láìfí àwọn sàábí ànábì kò yẹ lẹ́nu ju aláìláwàtàwà láyé lásìkò táwàáyé kọ́dà àwọn tí wọ́n wáyé lásìkò tó tún dáa ju àsìkò táwà wà yìí lọ o ń kálùkù wọn tí ò sójú wọn wọ́n ṣe kí ni wọ́n kó ẹnu wọn dúró níbẹ̀ ni gbogbo tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábí ànábì tí wọ́n láyé aléyìn wọ́n gbà yí pé ó kálùkù wọn náà ṣe gbìyànjú ni ẹn tó kálùkù bẹ́nu wọn ẹn tó ṣe kí ni ẹn tó ráìtì bẹ́nu wọn àmọ́ síkẹ̀síkẹ̀ náà wọn wá ní dúó nídùú pé àwàláàmà wá sí kíni àwàláàmà wá bú eléyìí àwàláàmà wá yí eléyìí ìtànàbí ìfilé wa lẹ́nu ìtànàbí kọka ìlákọọ́lẹ̀ fún wa òun náà ni pé gbogbo àwọn sàábí ànábì pátápátá ànábì ni ká máa tọrọ ọ̀gẹ́ fún wa ní ká máa tọrọ ọ̀gẹ́ fún wa ní ànábì ni ká máa bu ẹnì kankan nù wa ànábì ni nítorí pé gbogbo wọn bí wọ́n ṣe wá wọ́n ti dé ipò kan tó jẹ́ pé kò sẹ́ni tó lè débẹ̀ má lẹ́yìn àwọn tí ó wà lẹ́yìn wọn ẹ̀yìn nǹkan wọ́n ti fi àwọn nǹkan kan jù wá lọ ẹ̀yìn wọ́n wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam kò sẹ́ni kan tó lè jẹ́ sàábí mọ́ ipò tó wọ́n fi jù wá lọ yìí inú àwọn nǹkan ó yẹ ká bàbàrà rẹ̀ lára wọn ó yẹ ká rẹ̀ sẹ́ẹ̀tì rẹ̀ lára wọn wọ́n jù wá lọ látara tó nígbà tí alkùránì sọ̀kalẹ̀ ní gbóná fẹ́lifẹ́li àwọn gẹ́gẹ́rẹ́ anábì sallallahu alaihi wasallam àwọn anábì ka alkùránì fún àwọn ni tẹ̀lẹ́tẹ̀lẹ̀ lójú wọn àwọn náà ni wọ́n sọ èdè islam ìfún wa tó fi wá ní bí àwọn náà wá ń jọ́sìn lónìí àásì ní fọ́kànbalẹ̀ àmà ní èméjì lórí pé tẹ́ntàǹtẹ̀ ìsìjọra wọn wọ́n kálùkú wá ń sin ẹlọ́wọ́ bá alékiọlá aláyẹ̀kí lórí àmàdájú tí ẹ bá ti pé àwọn wọ̀nyí tí wọ́n mú gbogbo àwọn kátà ń sọ ìwá fún wa ní pérépéré tí wọ́n sàgbòsí kankan bóòlẹ̀ tí yóò ti dọ́dọ̀ wa kátẹ̀wá ní wọ́n lábùkù kátẹ̀wá ní wọ́n ní láì bíká tí ń bẹ lára wọn ìjá ànábì sallallahu alaihi wasallam inú tá ànábì fi ròyìn wọn ìjá ànábì ròyìn wọn pé wọ́n ní isma ìjá ànábì ròyìn wọn pé wọ́n ní lábùkù lára ànábì ròyìn àwọn sàábé rẹ̀ pé wọn ò ní lẹ́tẹ̀ ànábì ò sì ròyìn pé wọn ò ní ní àṣìṣe àwọn sàábé èèyàn náà làwọn náà wọ́n a máa ṣàṣìṣe ẹ̀ àmọ́ tóun ti bá ànábì sallallahu alaihi wasallam ṣe mọ̀ ipé èèyàn ni wọ́n wá sí máa ṣàṣìṣe ànábì sallallahu alaihi wasallam wà fi fún wọlé wà lẹ́nu anábí òfin ká máa kọ̀ndẹ́mù àwọn sàábé anábí òfin lé wa lẹ́nu nítorí pé aburú ti bẹ́ẹ̀ bí tí a bá ń kọ̀ndẹ́mù àwọn tó ń mú ẹ̀sìn wá fún wa aburú ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ní pé ajẹ́ pé jẹ́ pé a lè rí tọ́pàá ìsọ́lọ́ ànábì sallallahu alaihi wasallam àmì nípasẹ̀ àwọn tá a sọ yìí ajẹ́ pé sì ti ò lálàáfíà tàbá ti pè tánú àwọn sàábẹ̀ àrínú àríṣẹ́ ogbà alátọ̀dà Ànábì sallallahu alaihi wasallam tàbí kírun àrínú àríṣẹ́ ogbà alátọ̀dà Ànábì sallallahu alaihi wasallam tàbí gbàwẹ̀ àrí àríṣẹ́ ogbà alátọ̀dà Ànábì sallallahu alaihi wasallam tàbí ti àwọn nǹkan tó jẹ́ pé bàbá ti nínú ẹ̀sìn wa à ní jẹ́ mùsùlùmí tàbá ti wá pè wọ́n ní rọ́ ajẹ́gbẹ́ ogun tàbá ń ṣe nínú ẹ̀sìn wa ajẹ́pà ń ṣe lórí rọ́nù ayẹ́gbẹ́ ogun tàà ń ṣe lẹ́rẹ́ ẹ̀sìn wa ayẹ́pà ń ṣe lórí iyèméjì lẹ́nu àwọn èèyàn kásì mọ rú àwọn táàmà tẹ́tí gbọ́rọ̀ lẹ́nu wọn ẹ̀yìn táwùjọ táwà yìí pàpàá jùlọ nílùú lọrin táwà yìí tó ní kó jẹ́ pé táwọn èèyàn fi ń proud nílùú wa ipé àṣà ìrọ̀ ni àwọn bàbá wa nílọrin yàí ní tí wọ́n fi ń proud pé àwọn súfí àwọn bàbá wa nílọrin bí tó ti bí wọ́n ti jẹ́ àwọn àṣà ìrọ̀ tó tó ìmọ̀ ìjẹ́ súfí tó gbogbo àwọn nǹkan tí wọ́n dánwò gbogbo àwọn nǹkan táà máa ń gbọ́ láti bálákọ̀ọ́lẹ̀ nínú àwọn tíra àwọn tọ́kọ àbínú àwọn wà tí wọ́n tí wọ́n ṣe òun náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń sọ jáde lẹ́nu láwùjọ lónìí

àwọn bàbá tá ń sọ yìí àárínú wọn tí wọ́n sọmọ wọn ní Abubakar àárínú wọn tí wọ́n sọmọ wọn ní Umaru kọ́dà àárínú àwọn bàbá tá mọ́ tọ́ka sí pé àwọn bàbá tán bí àwọn náà sọ Abubakar wọn sọ Umaru wọn sọ a tó tayọ pé kíni tó tayọ pé látara pé wọ́n pàtàkì àwọn tàbí ànẹ́bì wọ́n sì mọ̀ pé àwọn tàbí ànẹ́bì ipò tí wọ́n sì mú nínú ẹ̀sìn wa ipò tó wúwo ni agbọ́dọ̀ máa bàbára wọn ni òun náà ni wọ́n fi ń sojú kòkòrò ni wọ́n fi ń sọ àwọn ọmọ wọn lókọ wọn ẹ wá wo tá a wà lónìí àwùjọ tó jẹ́ pé eríṣiríṣi nǹkan òun náà ní gbáwájú wọlé òun náà ní gbẹ̀yìn wọlé láwùjọ tá a wà lónìí ẹ̀yìn tá a bá ń ka ogun lọ lágbàáyé tá a bá ń gbọ́rọ̀ ìdí lọ lágbàáyé àwọn kan bẹ àwọn tó ń pẹ̀lú àwọn oníṣíà wọ́n ti ń bẹ tipẹ́tipẹ́ ẹ̀yìn wọ́n ti káàkiri gbogbo eríṣiríṣi eríṣiríṣi lágbàáyé wọ́n ti máa ń gbìyànjú láti bá wọn ó ti ráyè wọ ìlú kọ̀ọ̀kan táwọn ó fi tẹ̀ ẹ̀sìn ara ẹ̀sìn wọn ká wọ́n tàn káàkiri wọ́n gbìyànjú bá títí wọ́n ráyè wọlé sílẹ̀ ṣẹ́kì tó jẹ́ pé àwọn sàábẹ́ ànẹ́bí ò jẹ́ kankan lójú wọn Abubakar ò jẹ́ ǹkankan lójú wọn Umar ò jẹ́ ǹkankan lójú wọn kèfèé yìí gbogbo àwọn tàà ń sọ ìlójú wọn kódà tẹbá jẹ́ Iran wọn a máa sọ ajá wọn wọn a máa sọ ní Abubakar wọn a máa sọ ajá wọn ní Umar wọn a máa sọ irisirisi aburú nípa àwọn sàábí àlẹ́bí látara pé kíni látara pé wọ́n gbà ìfẹ́ ogun ti di kèfèrí nígbà tánà bí sallallahu alaihi wasallam lọ́tán àbí sí ẹnu wọn òkúrò àwọn eléyìí ń bẹ ń bẹ káàkiri wọ́n wá ń gbìyànjú láti wọ àwọn ààyè kọ̀ọ̀kan wọ́n gbìyànjú láti wọ àwọn ìlú kọ̀ọ̀kan wọ́n sọ sí láti wọ wọ ilẹ̀ haúsá yìí díẹ̀ díẹ̀ àwọn kọ̀ọ̀kan tí wọ́n lọlé kẹ́kọ̀ọ́ nílẹ̀ haúsá nílò àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú níbi àwọn kọ̀ọ̀kan tó yẹ pé nǹkan mí ni wọ́n bá lọlẹ̀ haúsá wọ́n ní gbogbo orú àwọn àdìọ́ kọ̀ọ̀kan yìí wọ́n rí kó tí wọ́n lẹ́mìí àrí wọn wá ń gbé wọ ilẹ̀ wa níbi àrí ibi wá ń tàkàkiri òun náà ní àtẹ́kù ogun àwọn ǹkan tàà rí un kéèyàn mọ̀ fún sàábí ànẹ́bì kọ́dà láwùjọ táwà lónìí kọ́dà ní agbègbè wá táwà lónìí kọ́dà nílùú rọ́n táwà lónìí àrí ìmáàmù mọ́sálásí tó jẹ́ pé tí èyí ni ìmáàmù mọ́sálásí tí ń kírun fún wa ní mọ́sálásí àdúgbò tó jẹ́ pé àwọn ará àdúgbò yìí wọ́n kálùkù ń gbọ́ bí ìfìnrin òun kálùkù ń máa ipé ah, ẹni yóò ṣí ní wọ́n pé ẹni tẹ̀lé ti ṣíà òun náà lẹ́ni síbẹ̀síbẹ̀ náà wọ́n ti dákẹ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n sì fọkàn balẹ̀ wọ́n sì kírun lẹ́yìn rẹ̀ wọ́n tó lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí ìmáàmù gbogbo eréṣìíríṣìí aburú ti ń bẹ lọ́wọ́ tí ó ni àìmọ̀kánì kò sí ìmàní tó ẹgbẹ́ fi tí mà bá wà ní òun kálùkú ó máa burú láburú kọ́dà gbogbo àwọn tọ́bá àwọn ilé òkú máa wọn láwùjọ ilé oníwò àyè onígbà wọn dépò pé àmà wá sí kí ni àmà wá ríru wọn láwùjọ ẹni tí ó ma bú tàbí ànẹ́bì ẹni tí ó ma bú abúbákiri ẹni tí ó ma bú Umar ìkánú àwọn eléri tí a ń jọ ní wọ́n pé fídíò rẹ̀ wà báyìí tí ń sọ fún wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé kí lórí tẹ̀ máa kírun sí àwọn mùsùlùmí la àwọn tó jẹ́ súnní nítorí pé méjì náà làwọn ní mùsùlùmí sí wọ́n rí sí wọ́n ti di súnní ẹ̀ẹ́dí ìbá ti tẹ̀lé wọn tí ìbá tara wọn ó láwọn súnní léyìn tí ó tẹ̀mọ́ wá kírùn sí wọn láà ní wọ́n ń sàlàyé pé tẹ̀bá fẹ́ kírùn sí ẹ̀ẹ́dí ìbá ti sí àrá ó tẹ̀bá fẹ́ kírùn sí la ó ní tẹ̀bá ti Allahu Akbar ẹ̀ẹ́sẹ̀ lẹ́mẹ̀rin ó ní nǹkan tẹ́ ma wá wí bẹ́ẹ̀ ẹ ma wá sọ pé Allahumma al'anhu ilẹ̀ ọlọ́run bá mi tẹ́bi lé òkúta kírùn sí láyìí ọlọ́run bá mi ṣe kí ni bá mi ṣe sàárè rẹ̀ nínú náà bá jẹ́ kó wọjá àdámọ́ èyí sí sí èpè oní ọmọ àtẹ́lé wọn kéèsì ìtí bẹnu sí à táǹkà jáde eléyìí tó wá eléyìí àwọn eléyìí ó tún sọ jáde lẹ́nu báyìí tí ń kó àwọn ẹ̀fọ́ tètè irú eléyìí náà làwọn èèyàn tó àwọn orú eléyìí tàǹsọ̀ yìí wọ́n ti wá ń wọnú àwùjọ tá a wà yìí èyí tí wọ́n bẹnu àwùjọ ìdí jẹ́ ìmọ́mù mọ́sálásí òun náà láwọn ọmọ tí ó kójọ tí ó mọ̀ láwọn kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n láwọn kọ́ wọn ní mímọ̀ gbogbo àwọn eléyìí tí máa wá ń tẹ̀lẹ̀ láwùjọ ká mọ̀ pé inú ewu lálálá káàmọ̀ pé nínú fìtínà lálálàwà kò sí nǹkan kan tó wá lè gbàwápò nú ẹ̀ tó tàbí ká múra sí mímà kò sí nǹkan tó lè gbàwápò nínú gbogbo orú nǹkan báyìí àbí ká múra sí ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn yìí òun náà ni ó là wá kúrò ní gbogbo aburú yìí ẹwọ ẹni tí wọ́n ń pè láàfáàgbà ní gbogbo south west

nínú àwọn tàbí àjábìrì tí wà ní láyé àlẹ́yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nǹkan tó fà á tó tayọ pé kíní tó tayọ pé àwùjọ wa ti di dàbúdáwó àwùjọ wa ó ti di bó ṣe rí àbíkọ́ kálùkù wa tọ́ra rẹ̀ àbíkọ́ kálùkù múra ó ní gbogbo ẹ̀yin mú ní òdodo ẹni tẹ́ gbọ́lọ́ ọba àdíjọ lágbọ́ ẹ láti protect ara yín ẹ gbìyànjú láti ṣọ́ ara yín ẹ gbìyànjú láti ṣọ́ àwọn ará ilé yín ẹ ṣọ́ra yín kò níbi iná kan tó jẹ́ pé wàkúùdù an-nasu wal-hijara ọlọ́ọ̀bá àdíkẹ́ọlá ní àtẹ̀yàn àtòkúta òun náà ni wọ́n mọ̀ bí po iná yìí tó bá ti ṣọ́ ìgbìdẹ̀ kìyàmà ọlọ́ọ̀bá àdíkẹ́ọlá sọ fún alíbomi nínú al-Qur'an ó ní alaykum anfusakum ó ní ẹ̀mí ara yín dọwọ́ ara yín o ẹ̀mí ara yín ọlọ́run bá ríkẹ́ ọlá ní tẹ́yìn bá ti mànà tẹ́ bá ti gbìyànjú kẹ́ wà lórí ojú ọ̀nà àwọn tí wọ́n sọ̀nù tí wọ́n tún sọ àwọn èèyàn wọn ò nílè kó ìnira kàkàbáyé àwọn bóòlà wọn náà ti wá fẹ́ mànà bóòlà ti fẹ́ kò sí bá ti fẹ́ sí o àyàfi pẹ̀lú ìmà àìsí ìjogún ìmà àìsí ìjogún ìmà ìmà ìsí ìlàlẹ̀ wò nínú agbáríyàn èyàn ó kọ́ ẹ̀kọ́ náà ni ìnámàlẹ̀ ilmù bí tààlùm èyàn máa kọ ẹ̀kọ́ ni a wá ìmà síwájú ká tó mọ́ ọjọ́ ti fọ́nà ọba àríkíọlá ẹni tí bá wá tí ọba àríkíọlá irú wọn náà lẹ́ máa rí pé wọ́n padà máa sí à ọba àríkíọlá lọ sí fídíò lọ inú wọn a máa lo àwọn àdísù mọ̀dúwà nítorí pé kíni nítorí kó ti kọ́kọ́ láti ọkàn kó tó máa wẹ́rì kò wá lè fi àdíọ́kàn òun lẹ̀ mọ́ yóò máa wá ṣe kíni yóò máa wá wá ẹ̀rí tí ó fi gbé gbogbo àwọn àdíọ́kàn tí ó dáa tó jìní so látara bẹ́ẹ̀ ìmọ̀lá àkọ́kọ́ ní ẹ̀kọ́ ẹ̀sìn làákọ́kọ́ kọ́ tàbá ti wá kọ́ tán a lè mọ̀ sí ọlọ́run bàríkíọlá alábàfíìrọ lórí àmàdájú a mọ̀ sí ọlọ́run bàríkíọlá lórí bí ànábì sallallahu alaihi àbíká sọ́ra wa àbíká sì má dákẹ́ láwùjọ wa nítorí pé inú ẹkún tí ń pa wá láwùjọ tá a wà lónìí òun náà ni pé gbogbo tí àwọn aláburú yìí ń wí káàkiri nínú ẹ̀sìn gbogbo tí wọ́n ń dàrú nínú ẹ̀sìn kò tí kò pamọ́ sí etí ẹnìkọ̀ọ̀kan ó kálùkù náà ní gbọ́ àwọn tàà ń pè láti wájú ẹ̀sìn bóyẹ̀ ní pé àtún wá ní pé ògbòrò àwọn báyìí wọ́n tún wá ń ṣe kíní wọ́n tún kàtàrà sí ni wọ́n tún rí bí àfáàgbà ní ẹ̀rí pé eré ewu láńlá láwà láwùjọ tí ẹ̀ máa ń sa ìdá tàbá rí àwọn tí wọ́n jẹ́ bí àgbàlagbà táwọn náà bá ń ké lọ́wọ́ ìdá yìí yóò máa jẹ́ àǹfààní gbogbo àwọn tí bá bẹ láwùjọ àwọn tó bá yẹ pé wọ́n wá dáadáa ìwà àwọn kéékèèké àbáwọn tó yẹ pé láwùjọ sáwà tẹ́lẹ̀ bí ẹ bá ń pèpè nípa súnà nẹ́bí sallallahu alaihi wasallam ẹ àwọn táwọn èèyàn recognize ni ẹwà dáadáa wọn pé àwọn nìkanìkan máa sọ nípa ẹni ń sàbúrú láwùjọ yìí ẹwà dáadáa wọn pé àwọn nìkanìkan máa ṣe kóró àtúnṣe báyìí nígbàwó làwọn aláìmọ̀kan nígbàwó làwọn fẹ́ mọ̀nà nínú ẹ̀sìn nígbàwó làní ma wá sọ àwọn èèyàn nù wọ́n ń bú Abu Hurairah àwọn èèyàn rẹ́rìn-ín wọ́n sì ń bó wọ́n bú Abu Hurairah wọ́n fi ẹnu àbúkà Muawiya wọ́n fi ẹnu àbúkà Abu Musa al-Ash'ari àwọn èèyàn ti rẹ́rìí tẹ́bá wá sọ bẹ́lò míì òun náà wá sọ pé ṣe sábúrẹ́ àtàwà ṣe dá lóòtọ́ ni ẹ mọ̀ wá wò tó mẹ́ tán pè ní Abu Hurairah kò mẹ́ni tí jẹ́bẹ̀ kò sí nǹkan tó fà tó jẹ́ pé àwọn wọn lélẹ̀ lákó àwọn náà ló pọ̀ láwùjọ wa in tábà bá ti lélẹ̀ fún wọn òun náà ni wó kó nígbà ó bú Bukhari tí ń Bukhari tẹ bá sọ̀rọ̀ àwọn èèyàn wọn ní ẹ̀ Bukhari náà òun náà ti sọ àwọn ọ̀gá tí ó dápa nẹ́bì náà ó dá sọ́n tí Bukhari sọ pa nẹ́bì sallallahu alaihi wasallam kò lé fún nǹkan kan ju tó gbọ́ lẹ́nu ẹni náà lọ kúkúrú àwọn nǹkan wáyìí kí máa wá ń ṣẹlẹ̀ láwùjọ tó ń kálùkù wá dákẹ́ ẹ̀yìn tó ń kálùkù dákẹ́ tó fọ́ lẹ́rán tó ní kó kàmí tó ń kálùkù dúó dé ìgbà tán bá bú bàbá tí ẹ̀ nítorí tó sọ fún wa ó ní sí bá sàábé jẹ́gẹ́ ìgbàbá yìí ni

الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أننا نعيش في زمن الفتنة فتنة في أمور الدين وفتنة في أمور الدنيا والفتنة في أمور الدنيا أخف من الفتنة في أمور ديننا وذلك لأن الدين إذا فسد فسدت الآخرة وإذا فسدت الدنيا ولم ولم تفسد الآخرة فهنيها لنا وهنيها لكم ولذلك يجب علينا أن ننتبه ونتنبه إلى ما يجري في مجتمعنا ونعلم ونستطيع أن نفرق بين أئمة الهدى الذين يدعون الناس إلى سنة النبي صلى الله عليه وسلم وبين أئمة الضلال الذين هم على أبواب جهنم يدعون الناس إلى باب جهنم من أجابهم إلى ذلك قذفوهم فيها ولذلك يجب علينا أن نكون على حذر ولنعلم أننا في آخر الزمان كما أفادنا كما أفاد بذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة أن أن أنه لا تقوم الساعة حتى يقبض العلم ونحن في قبض في قبض العلم وقد ثبت عن عامر الشعبي عليه رحمة الله أنه قال لا تقوم الساعة العامر الشعبي رحمه الله قال لا تقوم الساعة حتى يصير العلم جهلا ويصير الجهل, ويصير الجهل علما ولذلك يجب علينا أن نطلب العلم الشرعي لا لا تقول إني يعني قد كبر سني لا تقول أنا شيخ كبير لا بد لنا أن نطلب ما نصلح به أمور ديننا ألقى الله سبحانه وتعالى atọrọ ìkásílẹ̀ fún anábí sallallahu alaihi wasallam alékùn kí allah subhanahu wa ta'ala kuma bá wọn sàbí anábí àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà anábí sallallahu alaihi wasallam pẹ̀lú nínú ẹ̀yà rúfin ọlọ́run bá alékiọlá gẹ́gẹ́ bí a ti sọ fún wa síwájú wípé a ti wà ní àsìkò ìgbẹ̀yà ayé àsìkò tá anábí sallallahu alaihi wasallam ròyìn fún wa anábí ní la taqumu sa'a anábí ní ọjọ́ ìgbìjà alkiyama ò ayé ò ní parẹ́ yóò kú bá anábì ní àti tí tí wọ́n fi kó ìmọ̀lẹ̀ anábì ní ayé ò ní parẹ́ àbí kí wọ́n kọ́ kó ìmọ̀lẹ̀ tàbá wo àsìkò tá a wà nítìí a rí pé ìkó ìmọ̀lẹ̀ àti rí gbogbo àwọn fìdífìdí ìkó ìmọ̀lẹ̀ láwùjọ tá yìí so látara pé kí ni látara pé ọ̀nà wo ni wọ́n gbà kó ìmọ̀lẹ̀ anábì tún júwe eléyìí náà fún anábi ní inna Allaha la yakbidul ilm anábi ní ọlọ́ọ̀bá alékẹ́ ọlápò ní kó ìmọ̀lẹ̀ kó láàrin yóò intiza yantazi'uhu min al-ibad ọlọ́ọ̀bá alékẹ́ ọlọ́ọ̀kan ní sàdédé yọ ìmọ̀ kó ní lára àwọn èèyàn pẹ́kẹ́ yóò kàn wá sùn kó jí kó sì mọ́ ní màmá kó sì wá sùn kó jí in tó mọ̀ kó sì Ànábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́ọ̀bá àríkíọlá tó bá bẹ́ kó ìmálẹ̀ àwọn àfáà lọ́lọ́ọ̀bá àríkíọlá mọ̀ mú kò lórílẹ̀ àwọn onímọ̀ tòótọ́ tí wọ́n ń lo ìmá wọn tí wọ́n fi pèpè sójọ́nà ọlọ́ọ̀bá àríkíọlá ọlọ́ọ̀bá àríkíọlá mọ̀ mú wọn kò lórílẹ̀ àmà owó àwùjọ wa ibẹ̀ tí bá wà fáà bẹ́ tí bá ara wà fáà lórí tìrìtì gbogbo ẹnikẹ́ni tó bá ti ní mímọ̀ tí ò bá ti lò ẹ̀yìn kó mọ̀ ní kásánfà ní ìmà aláìmọ̀kan wúlò fún jíwájú ọlọ́ọ̀bà àríkẹ́ ọlájú lọ nítorí pé aláìmọ̀kan tẹ́ rí kọ̀dí yóò sáré bí jáàlì yìí wọ́n lè fún lẹ́sìkìsì níbi àìmọ̀kan rẹ̀ ẹ̀sìkìsì wó láàfún onímímà ẹ̀yìn tí ó fi ìmá rẹ̀ tí ó fi tún ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá sí ẹ̀sìkìsì wó láàfún àfá ẹ̀yìn tí wọ́n ń da ẹ̀sìn ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá tó sì mà tó sì bùkẹ́ diwọ́ ó sì dákẹ́ tó sì mà irú eléyìí ìmọ̀ oláwọ̀ wá tàbí zára rẹ̀ irú eléyìí irú àfà oláwà pé so anábi sallallahu alaihi wasallam anábi ni ọlọ́ọ̀bá alikiola ọ̀nà tí ó gbà kó ìmọ̀ ńlẹ̀ òun náà ni bí ọlọ́ọ̀bá alikiola mọ̀ mú àwọn àfà ọlọ́ọ̀bá alikiola mọ̀ mú ọkọ̀ láwùjọ a máa rí àwọn àfá tí wọ́n ti tẹ́ pẹ̀lú ìmọ̀ àwọn fọ́lá ìmọ̀ lè mọ́pọ̀ àwọn wọ́n máa tẹ́ kíni ó bẹ̀rù ọlọ́wọ́ bá àríkẹ́ọlá wọ́n sì máa sọ lódó wọ́n sì máa pẹ àwọn èèyàn lọ síbi tọ́lọ̀ọ̀bá àríkẹ́ọlá fẹ́ owóró àwọn wọ̀nyí tọ́lọ̀ọ̀bá àríkẹ́ọlá bá ń múra láti payé rẹ́ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá mọ̀ mú ọkú lẹ̀ yóò máa wá kó àwọn kan anábi sallallahu alaihi wasallam anábi ni ìtàkàdà àtà ìlàlàmù yóò fi àlìmán ju àwọn tí wọ́n ń ṣe bí àfáà tán pèrè àwọn àfáà tí wò lóun tí wọ́n mọ̀ tí wò tẹ̀lé tí ọlọ́ọ̀bà àríkẹ́ọlá anábi sallallahu alaihi wasallam ní ìtàkàdà násòrò ó sáájú hàlá anábi ní àwọn táwọn yóò máa wá bí tẹ́lérí ẹ̀ ọ̀hún náà láláìmọ̀kan anábi ni wọ́n máa fi àwọn aláìmọ̀kan wọ́n máa fi wọ́n tẹ́lérí nínú ẹ̀sìn alábìnrin tán bá wá fi wọ́n ṣẹlẹ̀ inú ẹ̀sìn kò tá sí bẹ́ẹ̀ alábìnrin fọ́ sún ìlú àwọn èèyàn ma wá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ wọn fa aftawo àwọn náà wá dó ní ìgbò fátíwá wọn ma wá ṣe fátíwá fáwọn èèyàn wàdọ́lù fàádọ́lù wọ́n wá sọnù ó ti ma sọ àwọn èèyàn nù ẹjá gbogbo àwọn nǹkan tàà ń sọ yìí ẹwọ́ ti ní ṣẹlẹ̀ láwùjọ wa lónìí àwọn olè àwọn èèyàn gbé síwájú nípo pé sánmà sàràyọ́rọ̀ ẹ̀sìn kí wọ́n ma lélẹ̀ ilá fàágbà eléyìí náà ni à ń tẹ̀lé eléyìí náà látíwájú irú àwọn báwọn nítìí àwọn juhal àwọn aláìmọ̀kan ẹni tí ò ní káyọ lọ́wọ́ bá àlíkọ́lá kórí kàyẹjú ẹni tó yẹ pé ìmọ̀ ẹ̀sìn gan àwọn tó wúlò nípa ẹ̀sìn wa alukur'an alukur'an ò jẹ́ lẹ́nu àdídà anábì sallallahu alaihi wasallam àdídà anábì gan kò yanjú nígbàtà bá ń tú alaihi wasallam káàtọ́ wá sọ pé ìtàn nípa ìtàn ẹ̀sìn wa kẹyọ sọ pé ìmáàmù Málìkì ó bá àwọn sàábí ànẹ́bì ẹ̀yẹn ó bá ọ̀rọ̀ lẹ́nu àwọn sàábí ànẹ́bì ẹ́ ti rí pé ogoro àwọn wọ̀nyí kó wá sí pé àwọn láti ti àtíwájú nínú ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam anábì ni ẹmà ìfẹ́ ọjọ́ ìgbìyànjú àmà ti súnmá nítorí pẹ̀lú àwọn bẹ́ẹ̀ wọ́n ti sọ́nù ẹ̀wà àdọ́lù ó ti túnmà sí kíní ó ti túnmà sọ àwọn èèyàn ẹ̀dàkùn sọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam sọ́rọ̀ ànábì wà tẹ́lìsìn àti ọ̀táwọn tí wọ́n ń tẹ́lẹ̀ yìí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó máa búrẹ́rà tó ti yé ti àbúrẹ́rà báyìí látara ni wọ́n sọ nípa rẹ̀ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó máa bú Músá al-Ash'ari nínú àwọn sàábí ànábì ridwanullahi alaihim látara pé ẹni tí wọ́n sì síwájú ó pè ní dẹ̀ndẹ̀wù rẹ̀ ó ní dìde ní sàábí ànábì látara bẹ́ẹ̀ nìdí tẹ́lẹ̀mí bá ń sọ̀rọ̀ yóò mọ̀ pé tó bá ti gbọ́ Abu Musa al-Ash'ari tí ó ṣe déédé làákàyè rẹ̀ náà ní pé á ah, tí ọkùnrin tó pínlẹ̀ ìdẹ̀wẹ̀ ogoro àwọn eléyìí nítìí òun náà láwọn èèyàn pẹ́tàkì láwùjọ wa ẹ́ àwọn èèyàn máa wá sọnù nítìí tí wọ́n sọ àwọn èèyàn nù ẹ̀yìn kẹ́yàn wọn gbé ìhòrí àwọn ṣíyà kéyàn gbé wọ àwùjọ wa ẹ̀yìn radiyallahu anhum ẹ̀yìn sáwọn tàbí ìnàlẹ̀ wá ní kẹ́yàn mọ́ sí radiyallahu anhum gbogbo àwọn nǹkan báyìí tó bá ti lọ báyìí láwùjọ tí gbogbo àwọn èèyàn bá ti dákẹ́ kò sí nǹkan tá máa retí ẹ̀yẹn ká máa retí kíni ká máa retí gbọ́jọ̀ gbọ́jọ̀ kí a máa súnmọ́ ni ìdá ó sì nílẹ̀ amúrò ìlà gẹ́gẹ́ àríhí pọ̀tẹ́dìrì sáà anábìnrin tó bá ti di pé wọ́n máa ti ń gbé àlámọ̀rí lọ fẹ́ni tí ò ní máa ń parẹ̀ ẹ̀yẹn tí wọ́n ti ń gbéṣẹ́ mọ̀káríkì lọ fún káfíńtà tí wọ́n ti ń gbé iṣẹ́ bíkìlìyà tó ń gbé lọ fún àwọn wẹ́dà àwọn tó ń jó ní anábi sallallahu alaihi wasallam anábi ní fantẹ́dìrì sáà ẹni tí ò nímọ̀ nípa ẹ̀sìn ẹwà gbé tíwájú kò náà ní kó máa darí ẹ̀sìn anábi ní fantẹ́dìrì sáà sáà ẹ máa retí pé ọjọ́ ògbìdàlì kìámàdé ẹ máa retí pé ọjọ́ ògbìdàlì kìámàdé táà bá wá ní gbogbo àpẹẹrẹ yìí kò sẹ́kọ̀ọ́ kan tí ń kọ́ wa ń kọ́ wa lẹ́kọ́ ni pé ó ń ó ń kálùkú wa ká súnmọ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlájú bá ti súnmọ́ tẹ́lẹ̀ lọ oníkálùkú wa ká gbìyànjú ká wá ìmọ̀ nípa ẹ̀sìn wa ká mọ́ sọ pé àdàgbà jù ká mọ́ sọ pé ọjọ́ ah, èrí tèmi ti lọ àwọn ọmọ mi wọ́n máa kọ́ ìdá ò bá kọ́ àwọn ọmọ máa kọ́ wọ́n náà kọ́ tẹ bá ń kọ́ ìmáyé àkọ́ ìmáyé tẹ mi ẹ̀rí àgbàlagbà tó ti ní ewu lérí yóò ti lóun fẹ́ bá àwọn èyàn sí máa bẹ̀rù pé ah, ẹ̀kọ́ Ọlọ́run lé yóò sí lóun fẹ́ ṣe kí ní wákàkiri ṣe báyé náà ní wákàkiri bí ẹ̀yàn bá léwú lérí kò ní kí ẹ̀yàn mọ́ kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn àwọn sàábí ànẹ́bí agbára oníwọ̀n ni wọ́n fi ṣe Islam ara àwọn tó jẹ́ pé arúgbó tó tún jẹ́ bàbá fún àwọn tí wọ́n jẹ́ bàbá àwọn sàábí ànẹ́bí bàbá Abubakar Siddiq radiyallahu anhu inú àwọn tí wọ́n gba Islam ti pẹ̀lú ewu lérí ni síbẹ̀síbẹ̀ náà wọ́n kọ́ ẹ̀kọ́ nípa ìsìn ọlọ́ọ̀bà àlekíọlá tó bá ti wá di ìgbà tá kọ́ ẹ̀kọ́ nípa ìsìn ọlọ́ọ̀bà àlekíọlá ìgbà ẹ̀láyé ìgbà ẹ̀lá mọ̀ rò pé kò sí láàká ìmá ìgbà ilá àmọ́ ròyìn pé àwọn ọmọ wọ́n máa ṣe gbogbo àwọn tí ayé tàǹtí káàkiri àtẹ́bílẹ̀ fáwọn ọmọ wa tálà ọmọ wa lókù tí ó máa ṣe gbogbo eléyìí àwọn anébùkátà sí láti ṣe pínlẹ̀ láti sọ́ra wa lákọ̀ọ́kọ́ táà bá ríra wa sọ́ bóòlà tó fẹ́ sọ àwọn ọmọ wa tó bá gbérò aburú wọlé wá báyàn nínú káyàn mọ́nulé tó di pé àwọn ọmọ wa wọ́n bú àwọn tàbí ànẹ́bì tó di pé àwọn ọmọ wa wọ́n rí ẹni tí ò bá kún àwọn níbi ìbú àwọn tàbí ànẹ́bì wọ́n rí wọn bí kèbèrí so ìbọ̀làfẹ́ dàgbà tí gbogbo àwọn bá tàà ń sọ ìdẹ́bá jáde láyé àwọn ọmọ tẹ́ mọ́ sọ pé wọ́n ṣàdúrà fún yín gbàtẹ́ bá lọ tán tí wọ́n bá ti sọ wọ́n ti ṣíà tán wọ́n ti di ṣíà wọ́n ti di erí tí tí wọ́n ti kókòókò tí wọ́n lágbárí gbogbo àwọn ọmọ bá ti wo dàgbà tó yóò ní lẹ́wù tí yóò fi kẹ́kọ̀ọ́ ẹlẹ́ má dé lẹ́wù kí làkáyì má gbé láti hàn kan àmọ́ làkáyì ká mọ̀ pé ah, bó ti ẹ̀ká tẹ́lẹ̀ ìní nínú ẹ̀sìn bó ti ẹ̀ká tẹ́lẹ̀ nínú ẹ̀sìn kọ́nà bó ti ìmọ̀ nípa Yorùbá ní kọ́nà bó ti pẹ̀lú èdè Yorùbá òun náà ni wọ́n fi kọ́yàn kí ti tẹ́lẹ̀ kí èèyàn lè hàn kan tẹ́rí kí èèyàn kó lè hàn kan lágbárí kí èèyàn kó wá ní pé ah, mo wá lè túmọ̀ kọ́ mọ̀ mo wá lè tú fíkíù mo wá lè rárá wo gbìyànjú láti mọ nǹkan tí ó ṣàtúnṣe ẹ̀sìn rẹ̀ so eléyìí òun náà ni ó ṣàánú wa gbogbo àwùjọ ta wá wà gbogbo àwùjọ wa àti wà lérí ewó àti iná tí ń jó lérí omi àmọ́ ọ̀pọ̀lọpọ̀ fúrámà ọ̀pọ̀lọpọ̀ fúrámà wàláì wọn ò mọ̀ pé àti ní àbúrú lálá ẹ̀wọ̀ nìsín àwọn kan bẹ tí wọ́n kọ́ àwọn alásàlátù jọ rẹpẹtẹ nìtì ibi àwọn alásàlátù yìí àwọn èyẹ eré ìdírí ti bẹ́ẹ̀bẹ́ tó jẹ́ pé ládùgbò ládùgbò ládùgbò kan bẹ́ẹ̀bẹ́ ibi àsàlátù ìnà ni ó ti máa bú àbú rẹ̀ rọ̀ ibi àsàlátù ìnà ni ó ti máa fún ìgbé aláyà àwọn tí ó ti kọjá lọ náà ẹni rẹ̀ síwájú àwọn ìyá yìí ó ti máa hó wó ti inú ó ti máa dùn lérí ẹ̀ àwọn ìyá yìí àwọn ìyá agóolé ẹni kọ̀ọ̀kan wá nípa tó jẹ́ pé wọ́n ń sìn wọ́n lọ́nà káàkiri àwọn adákẹ́ àwọn afọwọ́lẹ́rán ayé gbogbo àwọn irú àwọn ìyá àgbàlagbà tó jẹ́ pé ẹ̀sìn tí wọ́n ń sìn ilẹ̀ Yorùbá gan láwọn ìyá tá sọ yìí gan irun wọn gan kọ́lọ̀ ń kó ni wọn ò mọ̀rún kí dáadáa wọn ò mọ̀ òfẹ́ sí dáadáa tó tún wá fi à ń gbọ́ àwọn sàábì ànẹ́bì àbá àwọn sàábì ànẹ́bì tẹ̀yẹ ká tó fi kún tara wọn ẹ̀rí pé aburú ńlá ní ẹ̀rí pé kéèyàn wá dákẹ́rẹ́ ní gbogbo àwọn nǹkan báwọn èèyàn ni látara pé kíni látara pé òun ní mímà ìtàn bá gbọ́ òun náà ni wọ́n máa tẹ̀lé ẹ jẹ́ ká gbìyànjú tá a bá gbìyànjú lẹ́bù tó kálukú bá wà ní kó fi gbìyànjú ẹn náà máa sàlàyé wọ́n náà máa ti ń ta arúgbó àwọn èèyàn wọ́n náà máa gbìyànjú láti túnṣe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 اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم